ó ṣe ó máa mà ṣe o bàbá ìjẹ̀ṣà ó ṣe ó máa mà ṣe o ó ṣe ó máa mà ṣe o bàbá ìjẹ̀ṣà according to a punch report at about four hours now reported that Justice Oluwatoyin Taiwo of the Ikeja Domestic Violence and Sexual Offences Court today sentenced a Nollywood actor Olariwaju Obiyinka aka Baba Ijesha to sixteen years imprisonment. ó ṣe ó máa máa ṣe o Omiyinka mi Baba Ijesha ó ṣe ó máa mà ṣe o Omiyinka mi bàbá Ìjẹ̀ṣà ojú ti gbajúmọ̀ ojú ti gbajúmọ̀ ojú ti akíkanjú ọmọ ẹ̀dá ẹ̀yin Nollywood àyà ẹ ṣọ́ra ẹ ṣọ́ra o ẹ̀sùn náà kan Yọ̀mí Fábíyì ẹ̀sùn kan ẹnu ń Yomi Fabiyi lọ ṣe pẹ̀lẹ́ lọ ṣe pẹ̀lẹ́ lọ ṣe pẹ̀lẹ́ ó máa ma ṣe o Baba Ijesha is facing six count of child defilement which include indecent treatment of a child assault attempted ibasu assault àti ìbálòpọ̀ assault àti by force inside ha ó ṣe ó máa máa ṣe o bàbá ìjẹ̀ṣà ó ṣe ó máa máa ṣe o but perhaps perhaps it can appeal perhaps it can appeal. ó máa máa ṣe o bàbá ìjẹ̀ṣà ojú ti gbogbo gbogbo gbogbo àwọn defendant gbogbo àwọn irọ́ ni èké ni irọ́ ni òótọ́ ni like baba jesa according to the report he could not prove beyond reasonable doubt he was innocent he could not prove and there was uh, CCTV, CCTV footage that proved him in this wrongdoing it's a pity it's a pity baba jesa pleaded not guilty to all the count however a close concert that is television video recording detailing his relationship with the victim seemed to be a minor was played in court eh? television was played in court how baba jesa was fọ́ọ̀kan fọ́ọ̀kan ọmọ yẹn how baba jesa was fọ́ọ̀kan fọ́ọ̀kan ọmọ yẹn delivering the judgment justice taiwo said that the prosecution failed to prove beyond reasonable doubt that the defendant is guilty of all the charges against him. Can you see that? Said that the prosecution failed to prove beyond reasonable doubt that defendant is guilty of all charges against him. However, she found the defendant guilty of two of the six counts against him.